أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فأوصيكم ونفسي بتقوى الله عز وجل فبالتقوى الله تنال الفوقية يوم القيامة قال الله تعالى زين للذين كفروا الحياة الدنيا ويسخرون من الذين آمنوا والذين افتقروا فوقهم يوم القيامة والله يرزق من يشاء بغير حساب عباد الله الإنسان مكون بين الروح والجسم ومبدأ الجسم لهم أبواب السماء ولا يدخلون الجنة حتى يجي الجمل في سبب الخيار وكذلك يجزي المشركين وقال عز وجل ونفعنا فيه من روحنا ومعيار القبول والتقرب الى الله عز وجل القلب وليس للبر لأن البر لا يأتي حقيقة ما في القلب أحيانا قال الله تعالى يقولون بأفواههم ما ليس في قلوبهم وقال النبي صلى الله عليه وسلم إن الله لا ينظر إلى صوركم ولا أجسامكم ولكن ينظر إلى قلوبكم وأعمالكم رواه غذاؤه من التراب وأصل الروح من السماء وغذاؤه لا يكون إلا من السماء ولذلك الله سبحانه وتعالى جعل تبنية كثيرة من الطاعات تغذي القلب ومن أهمها الصلوات الخمس والنوافل فالصلاة بخشوع واحتساب بين يدي الله عز وجل نداء لطيف لا يدركه إلا ما هو بقدره والصيام والصدقة من الغذاء الجيد للقلب إذا كان بوجه الله عز وجل قال الله تعالى إنما نطعمكم لوجه الله لا نريد منكم جزاء ولا شكورا إنا نخاف لربنا يوما عبوسا ضريرا فوقاهم الله شر ذلك اليوم ولقاهم نفرة وسرورا ومن أهم بناء القلب عباد الله ذكر الله عز وجل قال الله تعالى على بذكر الله تطمئن القلوب وقال سبحانه وتعالى ولا تطع من أغفلنا حده عن ذكرنا واتبع هواه وكان أمره فرطا وفي كتاب قال تلاوة القرآن بتدبر وخشوع قال الله تعالى أفلا يتدبرون القرآن أم على قلوب اقبالها بارك الله لي ولكم في القرآن العظيم وانفعني وإياكم بالعظيم من الآيات والذكر الحكيم أقول قولا هذا وأستغفر الله لي ولكم ولسائر المسلمين من كل ذنب فاستغفروه إنه هو الغفور الرحيم إلى الوعد القائم على الكتاب والسنة قال الله تعالى إنما المؤمنون الذين إذا ذكر الله وجلت قلوبهم وإذا تليت عليهم آياته زادت إيمانا وعلى ربهم يتوكلون أدعوكم ونحن ورحمة الله إلى نفس اليد ètò tó ṣe òun náà ni yóò fa ẹ̀dá nígbà tí ó wò ó ọ̀nà ọ̀nà tí ó ti wá ní mùsùlùmí torí kí a lè máa tẹ̀lé anábì ọmọ hamdan lọ́wọ́ ọmọ wa ní ọ̀sẹ̀lẹ̀. ọ̀nà ọba yìí náà ló yọ̀ǹda fún wa láti ilé kátógá ní chima sí òní kí ọ̀nà ọmọdé wọn gbà ìgbàlẹ̀ sí fún ẹnìkọ̀ọ̀kan wa. àtọ̀rọ̀ ìkéde máa nábì ọmọ hamdan lọ́wọ́ ọmọ wa ní ọ̀sẹ̀lẹ̀ ẹni tí ọlọ́run ọtí ó gbé dìde láti lè jẹ́ ìkẹ́ àti aláǹ gbogbo àgbáńlá yìí pátá ìkẹ́ àti ìkẹ́ náà tí ó máa bá àwọn ará lé rẹ̀ àti àwọn sọ̀hárà rẹ̀ tí wọ́n bá lò dà àti gbogbo àwọn tí wọ́n ojú ọ̀nà àwọn ti di ọjọ́ gbẹ̀dẹ̀ ọ̀kẹ́yẹ náà ìkẹ́rù ọlọ́run bá ó fi ọwọ́ ìyẹn àti ẹ̀yìn torí pé pẹ̀lú ìkẹ́rù ọlọ́run èèyàn fi lékè lọ́jọ́ gbẹ̀dẹ̀ ọ̀kẹ́yẹ náà ọlọ́ọ̀bọ̀ sọ̀rọ̀ wọ̀tálá ló dé ó ṣe ilé ayé yìí lọ́sọ̀ọ́ fáwọn àgbègbè yìí tí wọ́n ti gbádùn dẹ̀dẹ̀mọ̀kẹ́ níbẹ̀ pẹ̀lú owó pẹ̀lú ọmọ pẹ̀lú àlàáfíà lẹ́sọ̀ tó dé ó ṣe ṣe kí olùkọ́ mi yẹ kí mùsùlùmí mi ọ̀rọ̀ láǹfààní ju tọ́ba wọ náà lọ bẹ́ẹ̀ ṣùgbọ́n náà wọ́n sọ pé dípò káwọn kèfèrè kí wọ́n tún tẹ orí kí wọ́n kúrò nínú kèfèrè wọn kí wọ́n máa sin ọlọ́run. ìfẹ́ tí ọlọ́run bá ti fún wọn yìí wọ́n ti ń ṣe yànga wọ́n fi àwọn amọ̀mí ní ti yẹ̀yẹ́ pé gbogbo bẹ́ẹ̀ ti kí wọn tó tẹ ìgbà òjò tẹ́lẹ̀ tẹ́lẹ̀ lọ́nà kí lè pín yín nínú àlàáfàá yìí. lẹ́yìn ọmọ yìí pé ẹni táyé bá yẹ ìlọ̀wọ́ yẹ ọ̀rọ̀ tí wọ́n gbọ́dọ̀ lé ayé náà lálẹ́ ó gbọ́dọ̀ ti lọ́rọ̀.

àti wọ́n padà bá máa fi àwọn àgbègbè ìgbè yẹn pé ọ̀rọ̀ tẹ́ kó jọ lé ayé tí ó lè fẹ́ yín lẹ̀ lónìí. àti àwọn àrọ́mọdọ́mọ rẹ̀. Ìyá ìbálòjọ́ ti pé tí ẹ̀mí máa dáa tó ṣe dáadáa lé ayé ipò padà sí tiẹ̀ sẹ́mà náà nípa pàṣírí àlejò ọmọ ahmed ọlọ́wọ́ àwọn àlejò sẹ́lẹ̀ mo ti sọ nínú àdé ìdúgbọ̀n sí imam ahmed àti àwọn ní ìgbẹ́ wàrà pé nígbà tí ọlọ́wọ́ ṣé wàá fẹ́ gbé ẹ̀mí ẹrú kan tó jẹ́ mọ̀ mí nìyí. àwọn màláìkà èsì òkú màláìkà kú sí wọ́n kún lọ́wọ́ wọ́n wà sọ́dọ̀ ọkùnrin yìí náà ó sì sí aṣọ funfun èyí tó ṣe pé àlùmíìsì òórùn tó dáa ó wà ní ara aṣọ náà. tí màláìkà bá ti gba ẹ̀mí rẹ̀ wọ́n á sí káṣíjú káláṣú tí ó fi ju ẹ̀mí yìí sínú aṣọ yìí wọ́n bẹ̀rẹ̀ sí gbé lọ sí sọ́mà òun ọ̀sán tí a yẹ ọ̀gá gbogbo sẹ́là nínú àwọn màlẹ́kọ̀ ọmọ àtúnyí pé a ah, wúlò ọ̀rọ̀ ọlọ́jà sọ́là yìí wọ́n máa sọ pé lágbájá ọmọ lágbájá òun náà lẹ́sìn tẹ̀ mí rẹ̀ wọ́n ti sọ́nà àkọ́kọ́ fún ìkejì títí yóò fi dé ẹlẹ́ẹ̀kejì. ṣùgbọ́n táwọn fi kékeré ni ní wọ́n ti gbẹ́ ẹ̀mí rẹ̀ tẹ́ ń gbé lọ sí sọ́nà làwọn màlẹ́kọ̀ ti irú ọ̀rọ̀ kúrò yìí wọ́n sọ pé lágbájá ọmọ lágbájá olórí ikú ẹ̀dá ni ètò ìdíkẹ́ kò sí tọ́lọ́run láyé àti tèmi ẹ̀ ṣùgbọ́n nígbà táwọn mọ̀lẹ́kà ṣe ń kí ẹ̀mí bọ̀ tí wọ́n bá wá tí wọ́n ti sẹ́nà kò ní sí fún wọn. àlejò àwọn àgbẹ̀ tó kọ́ wọ́n wà ìwọ̀sílẹ̀. هو كان آية يقرون من سورة العرب إن الذين كذبوا بآياتنا واستكبروا عنها náà. Nípa nílò ní pé ọmọnìyàn sára kójọ látara ẹ̀mí àti ara wọn kálí wọn padà síbi ìpìlẹ̀ tẹ́rẹ̀. Bákan náà, lára ayẹ̀kọ̀ tọ́wọ̀ láàárín ẹ̀mí àtara yìí ó jẹ́ sí pé dípò ọmọnìyàn ọlọ́kàkọ́ ẹ̀mí àràdínlọ́kàkọ́. Kìí ṣe bí àwòrán wọn bá lóko wá bẹ̀rẹ̀ bó ti lẹ́wà tó bó ti ọ̀pọ̀ mọ́ tó àbí bí ara rẹ̀ bó ti dáa tó kìí ṣe yẹ ó ní èèyàn bí súnmọ́ náà ní sẹ́ńtì bí jáfẹ́wọ́ gbà lọ́dọ̀ náà lọ́rọ̀ sọ̀rọ̀ hàn ọ̀dọ́ ẹ̀ torí pé ìtara ń gbé jáde lọ́kọ̀ ọmọ ayé àtọ̀sìn tó wà lẹ́yìn ìyẹn eh, ni àlẹ́bí wọn ni ọlọ́run ṣùgbọ́n àwọn ọ̀sán sọ yìí pé àwọn mọ̀lẹ́bìkì ẹnu wọn tún kọ́ wọ́n máa sọ lórí ara wọn nítorí yàtọ̀ sí lọ́wọ́ lẹ́bí wọn àlẹ́bí àlẹ́bí kìí ṣe láàrin kú ọ lọ á ti gbọ́ gbọ́ ṣùgbọ́n tó ti ké lọ́wọ́ lẹ́bí wọn ní pé wọ́n ti àbá àlẹ́bí wọn wọ́n sọ fún ọ̀rọ̀ ìyá dáadáa anábì wa muhammed lọ́kọ̀ ọ̀gá wa lè wọ́sẹ̀ àmì sọ pé ẹ lọ mà àdájú ní. ọlọ́ọ̀ba kò ní wo àwòrán yín kò sì ní wo báwo ni ara yín ṣe rí bí mo ti dáa. bí mo ti lè tí ó wò náà ni ọkàn yà. ọkàn tó wà nínú ẹ̀sìn nígbàgbọ́ tí ó ti á sí pé ìgbàgbọ́ yẹn èèyàn fi pàtàkì ẹ̀mí yìí wọ́n ti tó ẹ̀mí ìjà gẹ́gẹ́ bí irin bá ti ẹran bá wà lára tó ṣe yí pé bí bá ti ẹran náà wọ́n bá dá gbogbo ara yòókù ní ọ̀dà. bí bá ti ẹran náà wọ́n bá jẹ́ ní ọ̀dà gbogbo ara yòókù ní ọ̀dà. Àlejò kan mọ́ ọmọ rẹ̀ lọ́sẹ̀ lọ́sẹ̀ pé àlẹ́ láti ẹran náà òun náà ní ẹ̀mí ẹ̀ ẹ̀mí onídarí alájùmọ̀ jẹ́ wípé tí ẹ̀mí èèyàn bá ti kún fún ìgbàgbọ́ àti ìbẹ̀rù ọlọ́run ìní ọ̀sọ̀ iṣẹ́ tuntun ṣe ìní ọ̀sọ̀ iṣẹ́ lẹ́nu ṣe òní ọ̀sọ̀ iṣẹ́ tí ọwọ́ ṣe òní ọ̀sọ̀ iṣẹ́ ṣẹṣù. ẹ̀tọ́ àti àlùfọ́lá ìtọ́wọ̀ fún ẹ̀mí ìrírí ara táàbì fi ya ẹni ìrètí nínú ọ̀rọ̀ títí. Ìyẹn náà kọ́ni ya sí pé bàbá fẹ́ rí àdùn. Ìtọ́ wà níbi oúnjẹ ojúmọ́ ìtí ọlọ́run bá gbé kalẹ̀ fún mùsùlùmí. Ẹni pé ara kìí sí ọkọ̀ jù lọ́nà bá bá kó yẹn láti rí oníkà ó náà ń gbọ́ tó jẹ mẹ́ta wọ́n bá ti gbé jẹ mẹ́ta lọ. Yọ yọ kókó bára ṣùgbọ́n ọlọ́run àwọn sùpàkánù ọ̀dà láti lè fi àkọ́kẹ́ ẹ̀mí wa kó lè lágbára tó lè lókun ó fún wa ní òdìdí wọn kí máa lò ó. èyí tí ọmọ ẹjọ́ kí ìbẹ̀rù ọlọ́run ti rí pé lábọ́jẹ́ tọ́lá bá gbé kalẹ̀ fún ẹ̀mí yóò máa lọ́kàn àti agbára yóò fi ní rò wọn náà ní wákàtí márùn-ún. bí bá tún á lè fi kún nábìlà padà jùlọ nábìlà òru nínú fi gba tó. ẹni pé ara náà ní bá ti fún ní àwọn. oúnjẹ ní ọba tó ké kalẹ̀ fún ẹ̀mí tó fi lókun àtagbára òun náà làwẹ̀ wà ẹni pé ìwádìí ni máa ń mú yàn ní máa ń gáwò ní máa ń fi ìgbà ọ̀pọ̀lọpọ̀ náà lè ní pé àdámọ́ tí ọlọ́run bá ti fi lára rẹ̀ ní. Téèyàn bá gáwò ìyáálé ìtọ́jú ọ̀ràn yẹn ni o àti ìtọ́jú ẹ̀dá ń bílà oúnjẹ tó ní agbára ìfẹ́ yìí ní máa ń ṣe òṣèlú fún un. Bákan náà, ìyára ètò ẹ̀sìn orí ọmọ ọba ọ̀sùn àánú ọ̀sán àti ètò ìdíjáre níbi pé omi ń wákò kan lọ́dọ̀ ẹ̀yìn náà. Wọ́n ti tọ́ lágbára, òun náà ló àwọn èyí tí ọmọ bó ń tó ju àti ìdùnnú ọkàn. wo eléyìí ábòwò àti máa ń dárò ọlọ́run ọ̀sán náà ọ̀dẹ́lá àti bẹ́ẹ̀ ni wọ́n wọ̀ ní ẹ̀sìnlá. kódà èèyàn fẹ́ lè pé pé wọ́n ti pé kó bá parí ó lè fi sí ìyá pẹ̀lú ọlọ́run àwọn. torí pé ẹni ó ti dára fún ọlọ́run ọ̀sán náà ọ̀dẹ́lá èèyàn ti pa gbogbo ọtí máa dín yàn lọ nínú àdámọ̀ rí ayé ìyẹn ti pàṣẹ ìyẹn ti dúkọ náà wá. sẹ́yìn òṣùwọ̀n tẹ́tẹ́ gbogbo òṣùwọ̀n náà wá. lára ẹgbẹ́ tó lágbára ni wọ́n fún ẹ̀mí ló fún àti agbára àwọn náà lè rántí ọlọ́run ẹni tí ọba fọlọ́fọ́ra kó lè lè rántí ọlọ́run títí pé gbogbo ìgbà ni ọlọ́run bá wọn wà lókàn ayé irú tí ní tí ní wọ́n wọ́n tó sọ pé àkókò báyìí ọ̀bẹ torí Yeah. òun náà ní kíkà àlùkòrán ìwọ́n ti kíkà lọ́dọ̀ ìkà ìdí ọmọ ọdún sí torí pé ọ̀rọ̀ ilé yẹn kà ọ̀rọ̀ náà ọba wọn pàtàkì wọ̀ sáadà ní kó yàtọ̀ sí ọ̀rọ̀ gbogbo ẹ̀dá. ọlọ́wọ́ sọ pé abala ìgbàgbọ́ ló ti sọ náà. ìyẹn bá wọn náà ti sọ nínú ayé àdìgbé wọlé sọ́sẹ̀lẹ̀ àgbọ̀nà àgbàwọ̀ àdìgbé nígbà tí wọ́n wà ìrọ̀lẹ́ mọ́tẹ̀lẹ́ ẹ̀ńtà ti jẹ́ kọ́kọ́rọ́kọ́ra tó gbàgbéra kó o níbi ìrántí àwọn náà ìgbéyàwó lára jẹ́ sí máa ń fún ẹ̀mí lókun àgbàgbára sí ìdíkọ́sá rẹ̀ tọ́jà púpọ̀ òun náà lè máa tẹ́tí gbọ́rọ̀ náà lọ́rọ̀ sùnmáyà ọ̀dọ́dá ní ìgbọ́ máa fẹ́ lò ó kìí ṣe gbogbo wá sí ló lè sàǹfà ẹ̀fẹ́ mi wá sí tí wọ́n sàǹfà ẹ̀fẹ́ mi òun náà lè sọ orí kékeré ká sọ ìpìlẹ̀ ní láti sọ́mà ní nítorí tí ó ń jẹ àti sọ́mà náà lè jù wá wáàdì tí ó tẹ̀lé láǹfààní òun lè sí ọ̀npẹ́rí padà sí àgbẹ̀dá òtún. Ní tẹ̀lé padà sí kí lọ́nà ọba sọ kí ni ànábi wa Muhammed ló wọ̀ ní ọ̀rọ̀ ìjọba. Ṣùgbọ́n ìjọba ti wà lórí ìfẹ́ lórí àdáda lẹ́ẹ̀dẹ́rì kò lè ṣàǹfààní ìjọba bẹ́ẹ̀ mi wípé yóò kó bẹ́ẹ̀ mi lọ bẹ́ẹ̀ bí a ti padà sọ níbi ìkóṣùpàdé

ẹ̀mí náà máa kó bọ́ọ̀lù àti máa ń sàpọ̀ máa rẹ̀ kó bẹ́ẹ̀ gbogbo eléyìí pátá iná àlápàdà tó máa sọ ní sàlùwà nínú àwọn akótópà tó ń bọ̀ gbogbo ní pé ẹ̀mí wa olólọ́lá jù láti látàkún ẹ̀ agbọ́dọ̀ látàkún ara agbọ́dọ̀ pa ara jù láti má fún lẹ́tọ̀ọ́ ṣùgbọ́n ìtọ́ka jù nínú méjèèjì òun náà lẹ̀ ní tí màá ti tẹ́mi kalẹ̀ tí òfun ló ń jẹ tí ọlọ́run bá gbé kalẹ̀ fún irú ẹ̀mí bẹ́ẹ̀ yọ ọ́sà rẹ̀ ó ti ṣe é ṣe kó kú sórí àárẹ̀ ọ̀ kò sì ní rí ojú rí ọlọ́run tó bá ti jẹ́ òkèlè àti ọmọ tí ọlọ́run afẹ́ta rẹ̀ kọ̀ọ̀kan wa. aláàbò máa ń sọ ìsìlẹ̀mù ọ̀sùn ní wàá bẹ̀rẹ̀ ṣe é ṣe ọ̀sùn yìí wọ́n lè فلا لهم لك الحمد كله ولا ما تصل ولا باسلا ما قدرت ولا عافيا ما اصلت ولا مقوما ما قبلت ولا معطي لما منعت ولا مانع ما اعطيت ولا معوج لما باعت ولا مبارك ما قررت فلا رحم الصالحين يا شيخ وحمدك وكلك وشكرك فلا هم انا نزلنا النعيم المحيط الذي لا يحل ولا يزول فلا هم نسألك بأن يوم عينك ولعن يوم الخير فلا بك من شر ما أعطيتنا وشر ما منعتنا فلا هم إلينا الإيمان وسلمه في قلوبنا فلا هم إلينا الإيمان وسلمه في قلوبنا فلا هم إلينا الإيمان وسلمه في قلوبنا وقر إلينا الكفر والفسوق والإسلام وجعلنا من الراشدين فلا هم وأحينا مظلومين ولحقنا بالصالحين ولا خزايا ولا مظلوم الأوقعات للكفرة الذين يكذبون ويصدون عن سبيل اللهم اجعل عليهم ويصبحوا عذابا اللهم هم إنا ظلمنا أنفسنا ظلما كثيرا ولا يكتب بمرض إلا أنت واغفر لنا مغفرة من عندك وارحمنا انك انت الغفور الرحيم يا رب من ارادنا من سوء اشغله في نفسه وجل في نحره وجل كثيره كثيرا عليه يا رب العالمين ثم يا رب العالمين